òkè ọya tó dàrú gbogbo stéètì tí ń bẹ lókè ọya tó dàrú kí ló rí ṣe sí stéètì wo ló wà lókè ọya tó tó tó lálàáfíà ẹ̀ńtà làáfíà lé rẹ̀ òtò lẹ́yìn wá tún lọ bá mọ́bálẹ̀ gbowó wà láì kò sí ní tẹ́ẹ̀ fẹ́ fi wẹra yín mọ́ ọba mélòó lẹ bá ṣe mítìlì ńlẹ̀ yóò bá kẹ́ tó lọ bẹ̀ ẹ̀ mọ́ ṣé ipò tẹ́ ẹ wà ní ẹ̀ orí àga tẹ́ ẹ wà ọba lẹ ọba ńláńlá lẹ yóò bá mélòó bíi tiyín lẹ ṣe mítìnì pẹ̀lú ẹ̀kẹ́ tó rà gbújá ẹyẹ di àṣàdàlẹ̀ máa yé ẹyẹ ẹyẹ ọba yẹ dákun ẹ má ẹ má bàyé jẹ́ ẹ má bàyé jẹ́ nítorí ẹ ni wọ́n fi fi àgbàlagbà tó ti ní làákàyè tó ti tó ti ní làákàyè dáadáa fi ṣe ọba ń jọ̀hún wèé sórí ipò ọba. wọ́n èsì ọmọ èké sórí iku ọba àgbàlagbà tó ti ní tó ti mọ̀ ń pẹ̀ dáadáa odidi ọ wá gbéra wọ́n pọ̀ ọmọ rẹ ìwọ tó ń tí wọ́n ń pọ̀ rẹ tó ń pé wọ́n ń pọ̀ rẹ ìwọ náà ló tún wá tún gbéra lọ pé la ilaha illallah muhammadu sallallahu alayhi wa sallam bọ́mọkùnrin tọrọ àforíjì fún tó bá ní ọkàn wò yín ni pé tó ọlá àpòtẹ́ wà ọlá àpòtẹ́ wà lọ́tọrọ ipò tẹ́ ẹ wà lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì fún kì í sẹ̀yìn gẹ́gẹ́ ẹ̀yìn kọ́ wàláhì ẹ̀yìn kọ́ ipò tẹ́ ẹ wà lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì fún kì í sẹ̀yìn torí pé bàbá fẹ́ wò ó bàbá fẹ́ sọ́nlẹ̀ Yorùbá ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ìgbésí ọ̀dàlẹ̀ ni ọba mélòó ńlẹ̀ Yorùbá lẹ bá ṣe mítìnì kẹ́ tó gbàbẹ̀ lọ ńgbà wọn pa bọ́rọ̀ gbé kílódé tẹ́ ẹ lọ bẹ̀ ńgbà wọn pa àwọn èèyàn tí wọ́n jí àwọn èèyàn gbé kílódé tẹ́ ẹ lọ bẹ̀ ẹ wá ní yóò jùlẹ̀ ẹ̀dá má dákun má jùlẹ̀ o ìwọ lọ́lọ́run gbé dìde o má jùlẹ̀ má tẹ̀lé wọn o má tẹ̀lé àṣẹ tó bá wí o má tẹ̀lé o gbogbo bí ọba ti ní kókun fẹ́ máa dàwọ́ ẹ máa lọ ọbẹ̀ ẹ kóra yín jọ gbogbo ẹ̀yin alágbára alẹ́ Yorùbá ẹ kóra yín jọ ẹ máa ẹ sọ̀pọ̀tì ọmọkùnrin ẹ̀yin afa ẹ̀yin mùsùlùmí pátá ẹ fàdúrà sọ̀pọ̀tì ẹ̀yin kìrìsìtẹ́nì ti pátá àwẹ̀ biribiri tẹ̀ sọ̀rọ̀ ayín sí mogun bá dé èèyàn ọmọlẹ́yìn Jésù ẹ sọ̀rọ̀ ayín inú àwẹ̀ biribiri o wàláhi billahi tí àwọn Fúlàní yìí báyìí lè bẹ̀rẹ̀ sí sọ bọ́ǹbù wọn ṣe ń sọ lókè ọ̀yà wàláì ogun yóò ju yóò ju ti coronavirus lọ torí pé kò sẹ́ni tí ó ṣebí corona ń fi nǹkan bomú ṣẹ̀dákùn kí lẹ fẹ́ fi bo bọ́ǹbù ak forty seven ti ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bá ta kí lẹ fẹ́ fi kí lẹ fẹ́ fi dìfẹ́ǹdì ara yìí àfi káfàdúrà náà lọ́wọ́ káfí àdúrà ràn lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ̀ ń fún lágbára tọ́lọ̀ ń fún lówó lọ́wọ́ ẹ̀dá ẹ̀kóra yín jọ gbogbo tí wọ́n bá níìdì àwọn tí bá ń lo ojú ogun ẹ̀dánù oúnjẹ fún wọn ẹ̀ sì tún fi nǹkan tí ẹ̀ kankan tó fẹ́ kú kankan kú ọlọ́pàá wò kú ọlọ́pàá tó ṣe pé bọ́ bá kú kí àwọn fúlàní ajínigbé yìí ìbọn tí ń bẹ ní ọwọ́ wọn ó ju tọlọ́pàá wa lọ ṣe bọ́lọ́pàá ebe èèyàn ló ná ebe èèyàn bíi tiwa ni bọ́lọ́pàá bá jẹ̀gbọ́n rẹ tó ti pé kọ́ lọ bá boko haram àbí kọ́ boko haram ní pa kò ní lọ ẹ má da ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ lórí àwọn ọlọ́pàá wa lórí ọlọ́pàá wa ò lè dá sí àfi kájọ fọwọ́sowọ́pọ̀ ká sì má wùwọ̀ ọ̀dàlẹ̀ láàrin ara wa ọlọ́run sọ fún aṣáájú ẹ̀dá Muhammad ọlọ́nitaku fìtínẹ́tà ẹgbẹ̀rú fitina látùsí bánà lẹ́dínà sọ́làmù mí nǹkan ọ̀há sọ̀tàn kì í ṣe pé alábòsí nìkan ni àdánwò yóò dé báwò kì í ṣàwọn mẹ̀kúnnù nìkan ẹ̀yin olówó náà ẹ̀ ní nísìmí mọ́ tí wàhálà yìí bá dé gbogbo ẹ̀yin gómìnà yìí pátápátá gómìnà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá àṣírí yìí tú àṣẹ ìlágbára àṣẹ ẹ̀ lágbára kankan gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀ lágbára kankan ẹ̀ tiẹ̀ lágbára ẹ̀ rína rárá ẹ̀ rína rárá ẹ̀ jókòó mítìnì àwọn tẹ́ ń ṣèjọba lé lórí bó ni wọ́n ṣe ń jí wọn gbé ikú ọlọ́run kọ́ ní pa wáyò ikú àwọn fúlàní ní wọlé pa wáyò àìmọye èèyàn ni wọ́n ti pa lónìí wọ́n sì bẹ̀yàn lórí wọ́n tún wá fídíò rẹ̀ wọ́n tún fi hàn wá la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam gbogbo àwọn jagunjagun àná pátápátá látòkè délẹ̀ gbogbo tí wọ́n kọ̀ nù o gbogbo tí wọ́n kọ̀ nù ẹlòmíín sùn ojú ogun náà ló fi dìrọ̀rùn fáwa lónìí ló fi dìrọ̀rùn fẹ́yìn náà lónìí tẹ́ ẹ fi ń jẹ gómìnà tó bá ṣe pé nineteen eighty nineteen seventy nineteen ti ń gbé ogun náà wálẹ̀ yorùbá wọ́n ti wà ní ó rí gómìnà jẹ́ ẹ́.